Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí ó máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Inna alhamdulillahi nahmaduhu wa nasta'inu wa nastaghfiruhu wa na'udhu billahi ta'ala min shururi anfusina wa sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أحبتي وإخوتي في الله سلام الله عليكم ورحمته وبركاته فإن أصدق الحديث كتاب الله وأحسن هدي هدي محمد صلى الله تعالى وسلم وشر الأمور مودثات وكل كل مودثة بدية وكل بدية ضلالة وكل ضلالة في النار أما من بارو apá kan àbí abala kan ní ọ̀rọ̀ zaka abalabi tí a fẹ́ yà sí ń bẹ̀ torí ó lè má jẹ́ ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ zaka pàápàá jùlọ níwọ̀n basco tí a ní ó ní wípé ọ̀gá empowerment ìrónilágbára níbi àájẹ́ àmù àlámọ̀rí ìgbésẹ̀ ayé rọrùn oní zakatu jẹ́ àyà sábàlá yẹn lẹ́yìn ìgbà tá a bá ti fi rinlẹ̀ fún wa wípé orígun kan nínú ẹ̀sìn Islam tó jẹ́ pé tíyàn bá tó bá jábọ́ mọ́ èèyàn lọ́wọ́ tó jẹ́ ni tí Ọlọ́run fún níkapá bẹ́ẹ̀ ó ṣàṣìṣe ó sì yẹ ẹ̀ṣẹ̀ tó lè mú ni wọná Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò gbọ́ ilé yìí wọ́n ṣe bí nàmbà tó ọba fẹ́ wọ́n ṣe bóun ní zakatu ni zakatul islam tó jẹ́ orígun rẹ̀ ń la ń sọ yìí kìí ṣe sọ́dákọ̀ àlepa méjèèjì pàmọ́ra wọn ó ń bẹ nínú ayé alukuran ní ẹni tọ́lọ́run ti pé zakatu náà ní sọ́dákọ̀ àwọn olùmọ̀ ló jẹ́ ká mọ̀ àtàlẹ́ tọ́lọ́run bá ṣe níbẹ̀ tọ́lọ́run pè ní sọ́dákọ̀ yóò máa jẹ́ sọ́dákọ̀ wájìbà sàárà tó dọ̀ràn yàn àmọ́ nínú orígun ẹ̀sìn islam gangan zakatu láǹpẹ̀ buni al-islam ala khams àmọ́ islam lórí òpó márùn-ún ṣehádátọ̀ la ilaha illallah àkọ́kọ́ rẹ̀ ní pé kájẹ́rì pé kò sọ́bà kan kádìtọ̀ àdìsọ́kàn pé kò sọ́bà kan tó tọ́ka sí àfi allah wa anna muhammadan rasulullah àti pé muhammad sallallahu ta'ala sallam òjúsí ọlọ́run ọba ni ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì ní ìkọ́mù sọ́lá ọ̀rọ̀ sọ́lá tá a èèyàn bá kùnà láti se sọ́lá àti ò bá sínú ẹrù ẹ̀ àbọ̀ wà ń bẹ̀ bí aláìsí kí n tún fìyẹn kún ìta àti sọ kọjá kò ṣe sọ́látù náà nìyẹn kò sí rárá àbọ̀ ṣe bí aláìsí bí sọ́látù lìmùnàfíkìn tí wọ́n máa ṣe nítorí káyé ó lè rí wọn kò ní hàn nú ẹrù ẹ̀ níjọ́gbẹ̀dọ̀ kí a mọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni azaka káyọ̀ zaka. a sì ti rán wa létí inú àwọn ọ̀rọ̀ tó lọ pàápàá jùlọ nígbà tá ń sọ̀rọ̀ sọ́lá àtàwọn iṣẹ́ olóore pé gbogbo ohun tá a bá ṣe pátápátá tó jẹ́sìn ká fi wojú rí ọlọ́run ọba ni nínú sóràtù àlìbáyìí náà áyà karùn-ún wàmọ̀ omiru ilà lè ábòdò lọ akòpa ẹnìkan láti ẹnu ẹrú sìn ọlọ́run. ju pé kí wọ́n jọ́sìn fún ọlọ́run lọ. ju pé kí wọ́n jọ́sìn fún ọlọ́run lọ. kí wọ́n fọ ẹ̀sìn mọ́ fún un. kí wọ́n fọ ẹ̀sìn wojú orí ẹ̀ lódodo lóun nìkan. kí wọ́n sì ṣe déédéé. kí wọ́n sì ṣe déédéé. kí wọ́n máa gbé ìrun dúró. wáyé kí mú sọlá kí wọ́n máa ṣe sọlá. kí wọ́n máa yan zakat. kí wọ́n sì máa yọ zakat. àti pé èyí ni ẹ̀sìn tí ó dúró ṣinṣin. assignment pé ẹ lọ wo bí tọ́lọ̀ ti ń pa sọ láàtù pọ̀ mọ́ zaka nínú àyà ẹ̀yọ̀ kan ẹ lè sọ di pamphlet tẹ́sọ̀ yáyà yẹn fún wa torí pé ọmọ ìyá sọ láàtù ní zaka nígbà àjọ́ràn yẹn ìmọ̀ sábà wá bẹ̀ bí àti Allah àti Rasul ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbì ìmọ̀ sábà wá bẹ̀ nínú àyà ẹ̀yọ̀ kan nínú al láti from cover to cover bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ sọ láàtù àti zaka Abubakar radiyallahu ta'ala anhu ó ní la uqatilanna man farraqa bayna as-salah wa zakah wa nawa min hadha al-qawl ma gbógun ti ẹni tó bá sọ pé sọ̀láàtù lòun sí òun ní ọ̀zàká ìyẹn gan lógun tó kọ́kọ́ ogun yẹn ti ṣẹlẹ̀ ogun ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè dínà ìyẹn nínú gbogbo ẹni tó bá mọ̀ nípa ìtàn ogun bádìrì ò ti wáyé ogun bádìrì tó jẹ́ ogun táwọn kèfèrí gbé tà nábì sàlọ̀sálàm tó jẹ́ ogun àkọ́kọ́ táwọn kèfèrí gbé tà nábì kò tí wáyé tí ogun abẹ́lé yìí ní àárín àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run bá lódodo àtàwọn mùnàfíkín tán láwọn zakatu mọ́ tó fi ṣẹlẹ̀ òní ọ̀rọ̀bò rídà àkọlé ẹ̀nìyẹn táwọn ọmọ kéwú ogun yẹn ṣẹlẹ̀ tẹ́mi sì lọ torí pé tí Abubakar ọ̀dẹ́ àlọ́ta lẹ́wọ̀n bá gbógun ti àfíà sí yẹn lọ́jọ́ náà tí zakato bá ti lọ lọ́jọ́ àbọ̀bákìrì sóye mẹ́rin tó kù yẹn ò lè dọ́dọ̀ èmi àtẹ̀yìn mùsùlùmí tẹ́ ń gbọ́ mi lónìí àwọn kan tún dìde tó sọ pé sọ̀láàtù gan wàhálà ẹ̀ pọ̀ ẹja mú náà kò tó because ọ̀nà yẹn jìn sí àsìkò yìí tí zakato bá ti lọ wọ́n ní òjúṣe ọlọ́run ti kú wọ́n ní ẹni táàmọ́ ó dàbí ìgbà tí ẹni bí ìgbà tí wọ́n sọ pé ẹni tí ń jẹ wá ń pa tí ń gba zakato lọ́wọ́ wa ló ti lọ́hùn àwọn oní zakato kankan yọmọ́ o

mo gbà pé ní tó bá fẹ́ ìgbésẹ̀ tó bá fẹ́ kó gbé lógún fi wáyé àwọn èèyàn yarí délẹ̀ káwọn yóò zakatu mọ́ abákiri lóhùn nígbà tẹ́ wá sọ pé sọ̀láàtù ọ̀n láàsọ pé àti sọ̀láàtù mọ́ o àmọ́ àníyàn zakatu mọ́ ẹ wo bí ọlọ́run sì fẹ̀sìn islam wá jẹ ní pààtì sórí ayé àtàlìkèyàmà lórí eléyìí la fẹ́ kí mùsùlùmí kágbọ́ iye wọn rinlẹ̀ wípé ẹnìkan ò lè mọ́ ní ọ̀rọ̀ kó mọ́mọ́ yan zaka kó mọ́ bá rán kan oríire ń jọ́gbẹ̀lẹ̀ àkíyàmà èmi kọ́ sọ bẹ́ẹ̀ o ẹ̀rí la tó bá tún wá lọ́wọ́ nígbàgbọ́sẹ̀ tẹ yẹn kí àyà koran ni àbẹ́wà tó kà la tukutu ibi tọ́rọ̀ máa wà nìyẹn tí ìbá ti pẹ́wà la tukutu tó wá bí kódà kó bí àfẹ́ ìsù léèrè pé àyà máa ni wọ́n mọ̀ lẹ́ni tí ò bá ó sì lágbára yóò mọ̀ jóná ọlọ́jọ́ gbẹ̀dọ̀ kó bí àfẹ́ ìsù léèrè kọ́mọ́tẹ̀ àfàsúnà torí mùsíbà ńlá àkọ́kọ́ ni pé a fẹ́ yọ individual kó nínú ọ̀jàgà ìbínú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì zakatu tí ó yọ yẹn a ti fi develop develop development àwùjọ ó ní ọ̀gá empowerment títí táyé ó fi tán lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n resource kílẹ̀ mọ̀ tó fà á ṣé gbogbo ìgbà ni wọ́n ń kó ọ̀rọ̀ ogun ni ṣé gbogbo ìgbà ni wọ́n ń jẹjà lógun ni bọ̀tí gbogbo ìgbà làwọn yóò zaka gbogbo ọdọ̀ àwọn yóò zaka ẹran zakatu oko zakatu owó gbogbo ìgbà ní wá síbẹ̀síbẹ̀ náà kò tún tó wọn òjíṣẹ́ ọlọ́run tún ṣàdéhùn fáwọn èèyàn pé tí nǹkan eh, nǹkan táwọn èèyàn mọ́ táwọn ìrúsìn ọlọ́run bá ń fi sílọ́run bá dé àáṣe kan báyìí fún yín ọjọ́ kan nígbà tí sàkátù dé làwọn àṣọ́rù bá wá ọmọdébọmọjọ́ oní àníbì fatabasam ọba rẹ̀rin ọmọ mi ó dà ń pẹ́ gbọ́ pé sàkátù ti dé wọ́n níbẹ̀ ni agbọ́bẹ̀ inú wọn dùn ó túmọ̀ sí pé nǹkan mọ́ tán lẹ́ngbà míì nínú sọ́rọ́tù tàwọ̀bà áyà 34 35 àwọn tí wọ́n ń kó nǹkan àwọn kan àwọn tí wọ́n ń kó wúrà àti fàdákà jọ. gold àti silver ni owó títí táyé ó ti tán gbogbo ohun tí jọ̀wọ́ orí méjèèjì àmì ìfẹ̀lẹ́ lórí nìyẹn òun la fi ń wọn owó òun la fi ń ma bálù owó ọlọ́run ti sọ̀kalẹ̀ nínú àlùkùránì nígbà táàtì ìmọ̀ iyì gold gan táàtẹ̀ tí ìmọ̀ ibi tó wà nínú àlùmọ́nì ilẹ̀ àlùkùránì ti ń sọ̀rọ̀ yẹn gold ọ̀nà làwọn ń pariwo lónìí alẹ́dínà ẹ̀kìlìzúnà dáhàbà wà lè fẹ́ àwọn tí wọ́n kó góòlù jọ àti sílvà ẹ̀hẹ́n tí wọ́n kò ná sí ojú ọ̀nà ti ọlọ́run nípa zakat torí ìdájọ́ rẹ̀ lẹ́yìn rẹ̀ ló jẹ́ ká mọ̀ torí pé táwọn sọ pé wọn ò ná sójú ọ̀nà ọlọ́run tí èsì sọ̀rọ̀ yẹn ọlọ́run ní sọ̀rọ̀ iná iná a jẹ́ pé nǹkan ẹ̀ṣẹ̀ kan tó dọ̀ ọ̀yàn ká fi ilẹ̀ ni àbí nǹkan ọ̀rọ̀ ọ̀yàn kan tó jẹ́ ká ṣe táwọn èèyàn ò ṣe ibi tẹ́ ti mọ gbòòrò yà ọlọ́run àwọn olùmọ̀ níbi tá a ti mọ mẹ́ṣẹ̀ tó tóbi náà nìyẹn tẹ́ bá ti tọ́lọ̀ má ti sọ̀rọ̀ nǹkan kan pé ẹ má ṣe o tí ẹ bá ṣe ẹ jóná fífi kìíní ńlẹ̀ ti jọ́ràn yàn ẹ ṣe nǹkan báyìí o tẹ́ ẹ bá ṣe ẹ jóná ṣíṣe ẹ ti dọ̀ràn yàn ẹ tẹ̀síwájú. nítorí náà torí náà fún wọn ní ìró ẹlẹ́ta ilérò fún wọn ní ẹlẹ́ta ilérò fẹ̀gbọ́rọ̀ ti sọ̀rọ̀ ní ọjọ́ tí máa yọ nínú iná jahannam a ó máa yọ ní ọjọ́ tí a ó máa yọ nínú iná jahannam a ó yọ ẹrú yẹn a ó máa yọ dúkìá yẹn dúkìá yẹn yẹn a máa yọ ọlọ́run sọ di nǹkan tó gbóná tó tíná lè mọ́ tó gbóná a ó fi iná náà jó wọn tọ́ba ti wá yọ tán tó di nǹkan gbóná a máa wọn fi jó àwọn tó kójọ láyé tí wọ́n yọ sàkátù ẹ̀ ní iwájú wọn a máa fi lọ̀ wọ́n látojú nígbà tí yẹn káyà sókè ọlọ́run fi ayọ̀nù wọn délẹ̀ àti ẹ̀gbẹ́ wọn wọ́n tún kọ ìhà wọn kan sókè wọ́n tún fi ayọ̀nù ẹ̀ délẹ̀ àti ẹ̀yìn wọn. ó tún dá àwọn délẹ̀ ó fi ayọ́nà délẹ̀ àti pàkọ́. a ó wí pé. àwọn àwọn wí fún wọn pé. èyí ni ohun tí ẹ kójọ fún ara yín. àdàna kẹ́nà tún lè nítorí náà ẹ̀tọ́wò ohun tí ẹ̀yin ti kó jọ ẹ máa jẹsẹ́ yín bàtì ìyà níjọ́ náà lọ́n láyé mansion ni lọ́jọ́ ìkìámọ̀ ìyà ni ẹ máa jẹsẹ́ yín nínú àyà al-Qur'an wà kí mú sọ́lá àyà mi tó nìyẹn o sóràtù al-Muzammil sọ́lá àyà 20 wà á tù zaka wà á kúrèdù lọ́ha kọ́rọ̀dọ̀n hasana wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah huwa khairan wa a'zama ajra ọlọ́run ní ẹsẹ̀ sọ́lá kí ẹ sì máa gbé ìrùn dúró ẹ máa gbé ìrùn dúró kí ẹ sì máa yọ zaka ẹ máa yọ zaka sọ lẹ́ẹ̀ka pé ó ni ṣe máa tó papọ̀ nìyẹn ẹ máa ẹ ẹ máa fi sí ọ̀dọ̀ ọlọ́run ìpín tí ó dára. ìpín tó dáa. nínú ọrọ̀ yín. pàápàá jùlọ èyí tó jọ́ràn yẹn ó ní zakat téèyàn bá ní zakat lọ́dọ̀ ọlọ́run kò lè dé pẹ̀lú fọkànbalẹ̀ ká tó wá sọ sọ̀dà court èyí tí ìsọ̀ràn yẹn ẹ máa fi sọ́dọ̀ ọlọ́run èyí tó ṣe kí ni. èyí tí ó dára. nítorí pé èyí èyí tó dára ẹni àwọn olùmíì tán bá gba withdraw interest wọn kò ní bank wọ́n máa ń waste ẹni tán bá withdraw ẹ ẹlòmíì ò withdraw ẹ tẹ́lómi bá withdraw ẹ yóò waste ẹni kò lè fi sí nǹkan kan kọ́ máa retí ojú rí ọlọ́run tọ́lọ́lọ́run lè sanlẹ̀ sanlẹ̀ lórí ẹ̀ torípọ́ lọ́run ò fẹ́ wọ́n wá ṣẹ̀ṣẹ̀ mú nínú ojúlówó ọwọ́ wọn wọ́n wá fi ṣètọ́ lọ́run wọ́n lè fi gbẹ́ kànga wọ́n lè fi kọ́ mosque wọ́n lè fi ṣàánú aláìní dáṣà tọ́rọ̀ sọ pé èyí tó dáa nínú owó yín interest yìí sì tó dáa náà nítorí pé ohun yòówù tí ẹ bá tì síwájú fún ẹ̀mí yín ní nǹkan dáradára ẹ ó bá lọ́dọ̀ ọlọ́run òun ló dára jù ló sì tóbi jù ní ẹ̀san. nígbà tí ìṣèjọba ayé àbá tó ti ṣèjọba tó fẹ̀yìntì kòró fẹ̀yìntì ìgbà tó fi kú ọmọ ẹ̀ orí gbà in tó kúlé lórí tí òfin sílọ̀ náà nù àmọ́ tó kọ́ dé mọ́lẹ̀ àfúnṣe kan mìíràn kẹrin tẹ́ bá ti dáadáa síwájú lọ́dọ̀ ọlọ́run tajidu ẹ̀ẹ́bà lọ́dọ̀ ọlọ́run tó wáyé pọ́dọ̀ ọlọ́run lẹ́bá fi nǹkan pamọ́ sí ẹ̀ẹ́bà ń bẹ̀ nínú ẹni zakat nínú àyà mi ní suratu arum àyà 39 wàmá àtẹ́tò mi rìbà àti pé ohunkóhun tí a bá mú sílẹ̀ ní owó èlé tẹ́ bá fowó èlé ṣiṣẹ́ kan àbí tẹ́ bá fi ṣe èrè kan ẹ̀hẹ́n kí ó bá di púpọ̀ lára dúkìá àwọn ènìyàn. ìyárìbú fi àmúhálì náà bí àwọn tó gbówó kalẹ̀ ẹlòmíì gbé ten million kalẹ̀ ẹ ya ṣé mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ kan ni mo ọlẹ́lòmí ò sí bísínẹ́sì mọ́ pé owó ilé gangan mo ṣẹ̀gbọ́n ìlẹ́nu jọ mẹ́ta yìí pé ẹnìkan ló sọ̀rọ̀ ẹ̀ fún mi pé òun mẹ́nìkan kò sí sẹ́nìkan kan tí ń ṣe ju pé ẹ̀yáwó yìí ẹ̀yá 10 ẹ̀sán 15 lọ ẹ̀yá 20 ẹ̀sán 25 lọ ní Allahu Akbar ó sì ń jèrè ń bẹ̀ láyé bẹ̀tò fòrí jọ́gbé lárìkíyàmà in tẹ́ bá fi kalẹ̀ tẹ́ yọ sọ́tọ̀ lè yàrí bú fíàmù wáyé náà kó wà òyìn lè máa kún kì í ti pẹ́ ń tẹja ẹ̀tẹran ẹ̀talẹ̀ ẹ̀talé ẹ̀tasọ ẹ̀tabàtà owó iná ni wọ́n gbà náà dá padà pẹ̀lú àfikún mú gbọ́ ṣùgbọ́n kò ní lékún ní ọ̀dọ̀ Ọlọ́run kò ní lékún ní ọ̀dọ̀ Ọlọ́run ọwọ́ yẹn lẹ ń gbèlè fàláyàrùbù ìndàlọ́ mú gbọ́ àti pé ohunkóhun tí ẹ bá mú sílẹ̀ nínú owó zakat ahán ibi tá ń lọ gan nù akànbẹ̀rẹ̀ mi táyà ti bẹ̀rẹ̀ ni wà máa ataytum min zaka tó wáyé pé zaka ò ní sẹ́mọ̀ pé ńgbà tí èèyàn fi 10,000 nílẹ̀ tó gba 15 sẹ́mọ̀ pọ́ lékún bẹ̀tí ńgbà tó yọ zakat 1 over 40 ó dínkù àbí ó dínkù la hawla wala quwwata illa billah ó dínkù lójú ó lékún eh, spiritually owó òtèlé òun lékún físíkálẹ̀ òun dínkù lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìyàtọ̀ ẹgbọ́ ọlọ́run ti ń gbọ́rọ̀ kalẹ̀ ọlọ́run ní sọ ní kalẹ̀ ọ̀kan tó ti sọ kalẹ̀ yìí ó ti ìmọ́lẹ̀ ẹ̀ ti tó wà máa àṣẹ ní àti pé ohunkóhun tí ẹ bá mú sílẹ̀ nínú owó zaka tí ẹ ń wá ojú ti zaka fm gbọ́dọ̀ sọ párọ̀tì náà gbọ́dọ̀ mọ̀ pé mo yọ́ toriduna wájú Allah gbogbo sẹ́ẹ̀sì ni toriduna wájú Allah tó pọ́jú ọ̀rọ̀ ọlọ́run alẹ́ fi ń wa mo ń gbọ́ nítorí náà paulaik àwọn eléwọ̀n yìí ni wọ́n yóò di àdìpẹ̀lẹ̀ ẹ̀san òmòlímòbìnrin fún àwọn tá àlékún wọn nù ní àlékún táwọn náà fọkàn sírò ẹ̀ láyé lọ́dọ̀ ọlọ́run ọba wọ̀lá àyàtò ojú bí zakati ọ̀fàrọ̀dọ̀ yá ti akẹ̀fẹ̀ rẹ̀ áyà tápọ̀rọ̀ zakat ó jọ́ràn yẹn ó la yẹn láfẹ́ mọ́ sọ nínú ahadith faminha min abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma anin nabi sallallahu alaihi wasallam hadithi pé an ṣe islam ni òpó márùn àmọ́ lórí òpó márùn zakatun bẹ́ẹ̀bẹ́ orin tí mo tí mo ti kàtán lẹ́ẹ̀kan nínú àánú ọlọ́run ó ní wípé tí a bá ṣe iṣẹ́ oko tó wáyé pé nǹkan oko la fẹ́ bí zakat in yọ nígbà tí òjò sí ó pọ̀ ju tá yọ nígbà jẹ́ pàwà sí lọ ó náà ní sànájú sallallahu ta'ala sallam ìpè sí ìmọ̀ sákọtì sàmà wàlẹ̀ anihar wàlẹ̀ oyún àwòkánà àfẹ̀ríyà àlẹ̀ ọ̀ṣùrù wàfíìmọ̀ sákọ àwòsúkì odò tààtún di pé ó ti tó àbójú olórọ̀ sí one over ten gbogbo nǹkan okun yẹn láyọ̀ tó bá jẹ́ pé àwa la ń bomi sí fúnra wa kìí ṣe odò kan ó ní a ń ya omi ìlú one over ten yàtún dà sí méjì that is one over twenty ń láyọ̀ a fẹ́ lọ síbi ẹni tó bá fẹ́ yọ zakat tó bá fẹ́ lọ síbi ìfọ́síwẹ́wẹ́ inú kọ́yẹ́ pé nínú lẹ́kítọ̀ mi àbí yóò kọ̀nsọ́ọ̀tì àwọn tó máa gbàgbọ́ yé ọ̀rọ̀ zakat níbàámu sí súnà tànàbí sallallahu alaihi wasallam wọ́n mọ̀ sí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n àwọn kan tá àmọ́ yọ zakat náà owó káàṣì wà ń bẹ wọ́n sọ fún wa iye owó tí zakat wọ̀ lásìkò tá a fẹ́ yọ zakat níbàámu sí bí góòlù bá ṣe rí tọ́lọ̀ tó sì rìn lẹ̀ bẹ́ẹ̀nu súnà tànàbí sallallahu ta'ala sallam so ìṣòro náà is called bí a ṣe ń wọn gold lásìkò yẹn torí ó máa ń lọ ó máa ń bọ̀ yóò sọ iye tí ó àjẹ́ nínú náírà iye táyọ̀sán tẹ́yìn ò ní lọ́wọ́ tọ́dún sì ti yípo yóò sọ fún wa irú èèyàn bẹ́ẹ̀ tí ó bá tó zakatu ẹ̀ bá ti wọnú owó ẹ̀ kìí ṣe pé yóò mọ̀ tó wù ó ti ní pàṣẹ́ntéèjì kan tí ó yọ ọ̀ràn èèyàn sí ní ọ̀kan nìyẹn irú èèyàn yẹn tún wá lẹ́ran ọ̀sìn alákòjúwe owó tó ní ó ní bísẹ́ẹ̀sì kan tó onílé epo ó ń pawó ń bẹ̀ káàṣì yẹn sì wà lọ́wọ́ ẹ̀ ó sì yípo ó tún wá lẹ́ran ọ̀sìn tí sàkáàtù tún wọ̀ náà yóò yọ sàkáàtù ẹ̀ ó tún lóko tí sàkáàtù tún wọ̀ yóò yọ sàkáàtù ẹ̀ ìmọ̀ ọlọ́run máa kójọ bẹ́ẹ̀ fẹ́ lómi zakatu yìí níbo ló ń lọ tí olóko bá yọ zakatu oko tó lówó yọ zakatu owó tẹ́lẹ̀ ẹran ọ̀sìn tó yọ zakato ẹran ọ̀sìn wọ́n fẹ́ ká lọ síbi mọ̀sọ́rífù zaka oní ọ̀rúdù tijara olówó kódà tó jẹ́ pé káàṣì ọwọ́ ẹ̀ kò tí ì pé iye zakat bẹ̀rẹ̀ tí tó kó kalẹ̀ óválù ń tayọ náà àyẹ̀wò ní ọ̀rúdù tìjára nìyẹn àwọn kan ń tà tá ń rà tí èsì káàṣì gangan gbogbo ẹ̀ wá ń lọ sọ́dọ̀ àwọn aláìní tẹ̀rẹ̀ pé empowerment ńlá ni ìlú tá a wà yìí tá ń sọ̀rọ̀ yìí ni táwọn lọ́rọ̀ bá yọ zakat tí sì ń lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ńlá yọ fún tánjá láì ní yóò kàn sẹ́pẹ́rẹ́ ni omi tí ó kù sí o káàfiwé gbogbo tìlú kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ káàfiwé gbogbo torílẹ̀-èdè bẹ́ẹ̀ ó fẹ́ yá tíjọba àpapọ̀ mọ̀ ìyáwó lọ́wọ́ mùsùlùmí níbi tí ọ̀rọ̀ yẹn tí ó rogún sí ètò ọlọ́run ọba ni torí pé ọlọ́run ọba kìí sọba alábòsí ó ṣe dá wa tá a jura wa lọ yìí nínú àyà kan nínú sùràtù náhálì ọlọ́run ni fàmọ́lẹ̀dì ìnà fúdìlú bìrọ́ọ̀dì rìsíkì nígbà tọ́lọ́run kà wọn lọ́rọ̀ lábùkù ó láwọn kan bẹ tá a tún rọ̀ lọ́rọ̀ tá a ní káyọ̀ náà tó jẹ́ tí àwọn àrí pé àwọn di sàwáwù sẹ́yìn yóò bá tẹ́ gbàgbọ́ yìí sàwáwù táwọn àrí pé àwọn dọ́gba àwọn tí ò rí jẹ náà tún rí jẹ ẹwọ ìkà nínú ọmọ ádámà nítọ́lọ̀ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí gbàgbé nítọ́lọ̀ fún wa ní orílẹ̀-èdè yìí ó tó ogun sọ pé we let's say we are up to that àtúnwá kọ́ àwọn míì wá tán jẹ́ another 200 million nítọ́lọ̀ fún wa jẹ ń wẹ́n tí sọ pé rọ́ ni èyí tó wà lọ́wọ́ wa àti ta neglect tá àyà sí nípa tán ti yóò ń bì kan ká tó wọ́n àyà sóhun náà ó tó wá jẹ síbẹ̀síbẹ̀ àwọn kan tó wọ́n ń wà láì níníwò pé àwọn ilé náà ẹbá mọ̀ fún ilé yàn àwọn náà mọ̀ dẹ̀ tí ń gbádùn ọlọ́run ti sọ̀rọ̀ yín ká tó dá yín famalẹ̀dínà fún dìlú bí rọ́ọ̀dì rísíkìhìm aláàmà málàkátà ìmànuhùn fáwọn fi ìsàwà wọ́n fẹ́ fún wọn wọ́n fẹ́ yàn kankanlẹ̀ wọ́n fẹ́ kíkẹ́kọ́ ta sọ́dọ̀ wọn kódà wọn tún lè fún aráàlú gbẹ tọ́rà ló bá sì wá gbé wọn sépè ìpé òsẹ̀ o àwa là ń kọ́sàn àwọn àwọn ọmọ àwọn míì òkè ẹ̀gbà kan kọ́sàn wọn mọ́ wọ́n rọ́ ìpè ni kódà ń bẹ̀rẹ̀ àfáà tán rọ́ ìpè lù wọn ẹni tán bá sì ṣàbòsí fún èpè alábòsí èpè ẹni tán ṣàbòsí fún kan ó da orílẹ̀-èdè rú gbàtí wàhálà dé nìsín ẹni tá à ń sá kíjokíjo ó sọ fáwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ kan mo ní tó bá jẹ́ pàwátálíkà ni àdánwò ìdébá ẹ̀ ní gbòòrò aláṣẹ kan mọ́ ó kà fún wọn olùdí oṣù mẹ́ta ni ló bá parí ibi tá a bá kúkù wọ́n mọ̀ wá sí ìlú lọ́ngbò bá yá àmọ́ ọlọ́run fi rẹ̀ hàn èèyàn ní ìsìn èèyàn ti di 17 lónìí tí mò ń sọ̀rọ̀ yìí ní ìbámu sí níùsì tí wọ́n ká o fà pé bẹ́ẹ̀ náà ló bá ṣe rí bẹ̀tẹ̀ ẹni tí wọ́n ti fi wàhálà ipa ó ti kọjá 17 ẹ̀tàn yìnbọn lù tí corona mú ó ti kọjá 17 àbẹ́ ìtàn ṣe mọ́lé tó pé tó bóyọ̀ náà náà parẹ̀ padà pípẹ́ náà afẹ́ ṣe báyìí ẹnìkan sọ wípé ẹ òun oúnjẹ àárọ̀ òun tọrọ ni oúnjẹ ọ̀sán òun tọrọ ni tí wọ́n bá fóun òun sùn lébi ni sì sọ lébi ju lọ ìran látakò ìjọba náà ń gbọ́ báyìí ọ̀rọ̀ afẹ́fẹ́ lélẹ́yìí ebi ju kòrónà lọ kọ́lọ̀wọ́ sànú wa omi ìtìkùn kòrónà rẹ̀ ń dákọ̀ omi ìtìkùn ṣé ẹ̀mọ̀nà tẹ́ ebi gbà ju kòrónà lọ wọ́n ní kòrónà mú ẹni tí mo gbọ́ lẹ́nu wọ́n náà lèmi fi jọ́ọ̀jì ẹ̀ wọ́n ní kòrónà mẹ́lò míì tí ò ti mà sí ebi pẹ́ nìkan tí ò ti mà pé bí ń pa èèyàn jẹun àárọ̀ yìí só sọ pé kébi ọ̀sán mọ̀ pa tó wá jẹun àárọ̀ ní ìsìn kò tọ̀sán kò jẹ talẹ́ yóò sì fẹ́ dàdàkudà lálẹ́ kéde ẹsẹ̀ pé kò jẹun kankan láàárọ̀ yìí ebi ju kòrónà lọ àìsàn sí lébi oògùn ẹ̀ ló ń jẹ àìsàn lébi àlìjú ìdá wọ̀dàwà òhú aláàkìlì torí ẹ̀ ńgbà táwọn èèyàn kan ẹni ibi tí wọ́n kọ́ èèyàn kan lọ gbóò sókà tí wọ́n fẹ́ gé wọn lórí tí wọ́n fẹ́ lù wọn lónìí tí wọ́n fẹ́ jó wọn kí ni wọ́n ṣe wọ́n kàn dà wọ́n lẹ̀ láìfọ́ lóúnjẹ nì wọ́n ní ẹ̀ńtà fẹ́ jó tẹ́lẹ̀ yẹ́tù máa fún lóúnjẹ máa wéèsì resources fún àwọn èèyàn wá gbẹkú lẹ́bì mọ̀pá ìsànlédí wọ́n ń gbáwòrán wọn wá ẹwọ báwọn èèyàn ti gbẹ omi ó sì mọ́ bọ́ lójú yín kí sọ ọmọ adámọ̀ tí wọ́n fi dupa nì ebi ń pa ọmọ adámọ̀ ebi ń pa thousands ebi ń pa millions tó pàwọ̀ kan ló so lé resources tó jẹ́ pé ọlọ́run bá ọba aláàánú subhanahu wa ta'ala ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run bá ọlọ́run bá tó wáyé pé dáadáa wa ni àwọ́ọ̀tì àánú ọlọ́run níbola bá dáadáa dé bọ́lá bá ìjọsìn dé but àánú ọlọ́run tó ga la fi ń bẹ ọlọ́run kọ́kọ́ lọ́run ṣàánú wa because tí nǹkan yìí bá tẹ̀síwájú àwọn tá à ń sọ yìí sóyé àwọn ò jẹun for one two three years but millions èyàn ti parun ẹ̀kọ́ lé ẹ̀kọ́ lé ẹ̀ sì lóṣòlé dúkìá a sì ń wo tí ń ṣẹlẹ̀ lágbàáyé wọ́n ní ayélujára ayé sì lójára lóòótọ́ gbogbo ayé dàbí ìlú kan àmọ́ tí ń ṣẹlẹ̀ ń bò mí ìròyìn ń gbé àwọn tó wà ń bẹ̀ ń sọ ọ̀rọ̀ zakatu là ń sọ yìí àwọn tó zakatu yọ zakatu mọ́ wọ́n bẹ̀rù òsì téèyàn bá mọ̀ pé ọlọ́run ló fún un lọ́rọ̀ wà láyé yọ zaka in tí ó fà ní pé àìgbọ́lọ̀ yí àìgbọ́rọ̀ ànábì yìí sallallahu alaihi wasallam wọ́n gba kí ni kọ̀rú náà wí tó fi parun ó ní innama utituhu inú tó láti kọ́sọ̀s ala ilmin èmi mo bí mo ṣe kó nǹkan jẹ mọ́ bá mi irú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n fi ń láyé lónìí ayọ̀ zakatu ayọ̀ zakatu wọ́n fẹ́ kó bá wọ́n fẹ́ bá tẹ jẹ́nu ọjọ́ máa manage nǹkan rẹ pẹ̀lú àwọn ọmọ rẹ nínú tó yẹ kó yọ lápèjúwe ká sọ pé nìkan ó wà tí kó yọ ní 1000 yọ àtú 2000 fún èèyàn mẹ́wàá èlónù ẹgbẹ̀mọ́bìnú zakatu nu ṣé zakatu ló yọun àtúkà nínú ẹ̀sìn wọ́n lẹ́lẹ̀ ẹlòmí tó bá ibi zakatu ẹran ẹran tí zakatu wọ̀ tó yẹ pó ló ń kà sóyé yóò sì ta ẹran mẹ́wàá pé zakatu ẹran kò wọ ẹran òun mọ́ èyí owó ẹran tó tà kò tí yípo èyí ẹran tó kù kò pọ́n káyé tí sàkátù wọ̀ mọ́ ẹ̀yin ẹ̀ lè rọ́nà tàn lálùkẹ́ àmọ́ inú tí ara ti ká tipẹ́tipẹ́ Allahu Akbar sí pé ọmọ adámà sí mọ́ yukhadi'una Allaha walladina amanu wọ́n tán lọ́hùn àtàwọn múmìnì wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun wọn ò lè tàn kankan àfárá wọn àmọ́ wọn mọ̀ yóò wà lójútùú níjọ̀gbé rẹ̀ kíámà àmọ́ àbẹ́lọ́n fún gbọ́ fun àtàwa náà àbẹ́lọ́n kọjá pé ìbálẹ́jọ́ wa àlùkàmọ̀ ni wọ́n wà jẹ́ afẹ́ yíyanjú ẹ̀ wá sí káta yíyanjú ẹ̀ ni wá sí súnà látòrẹ́ tí ń sọ àtẹ́ tí ń gbọ́ káta yíyanjú ẹ̀ ni kọ́lọ́wọ́n bá sàmójú kò fún wa kó sàforíjì fún wa òun ló tọ́ ṣùgbọ́n ká ṣiṣẹ́ ká ládé ọkàn tó mọ́ ká ṣiṣẹ́ tọlọ́run ká fi tẹ̀lá bàbá bàbá ẹlòmíì tí wọ́n bá bẹ̀rẹ̀ pé ńgbàgbà onídádì ní àgbà ti kú ọjọ́ orí mélòó wọ́n lò láyé bàbá yẹn ti lò kọjá tó lò láyé nù sáré bàbá ẹlòmí ti lò kọjá tó lò bàbá gangan direct father ó ti lò kọjá tó lò láyé nù sáré ayé òsì sì ti parẹ́ ìyá sì wà ń bẹ àbíkẹ́ tẹ́ńbáyí fìràwọ́ náà nínú sọ́rọ̀ kan náà a mọ̀ sí iná jahannama sán àtàwọn ọmọ ogun ẹ̀ anáàrù yóò dúnà àlẹ́ ha gùdú wà wà àṣíyà láàárọ̀ àtàlẹ́ ní gbogbo bẹ́lẹ́sẹ́dì táyò fi tán láàmà síná sí fìrì àwọn ọ̀nà àtàwọn tó sì kèfé pẹ̀lú ẹ̀ wàyọ̀ ọmọ tẹ́kú mú sáà tó bá dọjọ́ gbẹ́dọ̀ kí á mọ̀ gangan àdìkílú alàfẹ́rẹ̀ àwọn àṣádálẹ̀ adábi ọyá ìwà wọ̀ bẹ́ẹ̀ náà ti bẹnu sàárì ọlọ́run kan dákọ̀ fẹ̀rẹ̀ náà fún àpèjúwe ni subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu